iye táwọn politician bẹ́ẹ̀ kẹ́ rí sórí gbogbo bíbá yìí nísìn sórí air condition ló ń fẹ́ jáde báyìí sórí gbogbo bíbá sórí gbogbo bíbá tó ń wò yìí ó tutù gan bóyá wà yẹn air condition ní sórí ó ń fẹ́ síbi lórí ni mo kí gbogbo ẹ̀yin ọmọkọ Yorùbá a máa reclaim tó jẹ́ tiwa padà lọ́wọ́ ìjọba Fúlàní reclaiming back our territory mo ti pẹ́ díẹ̀ o heading down to the studio ó yẹ kí n ti kúrò lé ti pẹ́ but iṣẹ́ ló pọ̀ ọ̀nà ti pọ̀ jù iṣẹ́ ti pọ̀ jù ọ̀nà pọ̀ ó yẹ yín nísìn ó yẹ ká ti jáde ti pẹ́ but ẹ̀yin náà mọ bó ṣe ń lọ àbí ẹ̀ mọ bó ṣe ń lọ ni hmm? <laughs> mo rí ẹ ń bẹ̀ gbogbo ẹ̀yin ti fọ̀. So I'm just actually heading out now. Ẹ ká ti kúrò nílé ti pẹ́ but fún di kan àbí di I'm just literally heading out now. My name is Olami Koike. As I use our platform to educate and encourage as many Yoruba people to reclaim back what belongs to us. We are not Nigerians, as we've been told. And as long as we remember that our conversation will always be smooth between ẹ̀yin and èmi ẹni tó bá sọ pé ọmọ nàìjíríà lòun á jẹ́ pé kò mọ tó ń ṣe kò sí nǹkan kan tó ń jẹ́ nàìjíríà o friction àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn ni mò ń wò níwájú mi àwọn aláwọ̀ funfun ọ̀pọ̀ níwájú mi báyìí àwọn baba ńlá wọn àwọn baba baba baba ńlá wọn <laughs> àwọn ló pè wá ní nàìjíríà àwọn lugard and co àwọn ni wọ́n pè wá ní nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ nàìjíríà friction ni friction ní nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ nàìjíríà friction ni àbọ̀rọ̀ mi yìí nísìnyí but until tí a bá gbára wa kúrò pèsè ìyà ìyà ìyà ìyà kò sí nǹkan fake if anybody tells you we are Nigerians tell them irọ́ ló so let us continue to sign the petition which is still ongoing let us continue to create awareness to tell our people the reason why the Yoruba people must peacefully exit out of Nigeria ọmọ kókó kan wà níwájú mi tí mò ń wò báyìí ọmọ yẹn nísìn ó ráyé wá àìmọye ọmọ kókó tó wà nàìjíríà tí kò ráyé wá àbọ̀rọ̀ mi yéé nísìn eré ẹni tó máa wọ ọkàn yẹn òun ló ń lọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ dírẹ́fà nìyẹn àbọ̀rọ̀ mi yéé ẹ̀yin náà wo bí sórí gbogbo àwọn tó ń wò yìí àwọn rí ayé wá àwọn ráyé wá o àbọ̀rọ̀ mi yẹn nísìn ààrẹ ayé wá sórí gbogbo àwọn tó ń wò yẹn Eh, wọn ò lórí méjì orí kan ló ní orí ẹyọ kan òun ló ní sórí bí orí Koiki ṣe rí báyìí tó jẹ́ ẹyọ kan orí kan làwọn òyìnbó yẹn náà ní but àwọn bàbá ńlá wọn mo rí ìyá mi tẹ́mítẹ́mí I'm heading to the studio and I think I'm still good with time time la ma fi ń ṣiṣẹ́ ní ìlú yìí the time now is quarter to five pm Bishop Adesina máa bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí lórí kí ni ẹ̀tọ́ ọmọ Yorùbá láti make sure pé àwọn Fúlàní tó ń pa wá wọ́n ò wa pa èmi tí yín náà ni tí gbogbo yín mọ̀ sí Koiki Media èní ní twenty nine gbogbo yín ọmọ Yorùbá mo rí bẹ́ẹ̀ àṣírí ẹ̀gbọ́n mi Azeez kò ní bàjẹ́ fún yín. There is nothing called Nigerians, it's all friction ẹni tó wà lábroad lè máa pè rẹ̀ ní nàìjíríà but they know definitely that there is nothing called nigeria nigeria is fake nigeria was created by the british in 1914 àwọn ọlọ́pẹ̀ wà ní nigerians we are a nation of our own and there is no doubt about that but in 1914 the british decided to call us nigeria <laughs> imagine tèmi bá sọ pé british are Yoruba people wọ́n máa bá mi jà ni and that is why we are saying to those of you that are watching èmi lèmi gbé pẹ̀lú wọn ìwọ tó gbé pẹ̀lú wọn tó ń sọ pé you are a Nigerian ó mọ tó ń sọ èmi èmi lèmi gbé pẹ̀lú wọn but ìwọ tó ìwọ tó gbé pẹ̀lú wọn hello doggy doggy what's the name. Ashton. Ashton. Okay, can I, can I show it to my viewers? Okay, all right. Ajayire wa. How old is he? She or he? He. Wow. Going a long journey. Why do you put emotional support? What does that mean? medical. Okay, what, is he sick? No. Some disabilities you can't see. Oh, he can't see? No, Some disabilities, so for people. Oh, for people? Some disabilities. can't see. Oh, okay, okay, okay, okay. So is this part of the new rules if you're moving your dog around? Okay, all right. Hello. Ashley, you said, this. Ashley. it? Okay. Hello, Ashley. hello to my viewers around the world. I can see you. <laughs> all right, thank you. you. Eh, Are Ajá Are you one here? Ajá tó rí ayé wá nìyẹn. Hmm. Tí bá jáde oríṣiríṣi nǹkan ni màá fi wọ̀nyí. Ajá tó Are you one here? imagine. I'm scared of oh, God is showing me towards next year election is getting scared. Because this man Tinubu not Obi is not going to win the election. And it's and this mentioned today, okay. So as we say all the time, um, <laughs> I know everybody's tired of the Zoom. All here Biafra. Inam Dekano could not get a bill yesterday uh, the terrorists are still creating havoc. The economy is still biting a lot of our people. Our people cannot move from point A to B. There is no security. And all the time we're saying, how come do you think that 2023 will solve all this problem? All these obedient Peter Obi. Do you think that even if Peter Obi wins, APC will give it to Peter Obi? even if Peter Obi wins, do you think that they will give it to him? They're going to rig the election. There's no doubt about that. APC will try to rig it, and PDP will do everything to make sure that the election is not rigged. <laughs> so, bro, you must have a valid ticket or Oyster card. If not, you pay penalty fare. That's the system that works. òun lọ lórí ẹ̀ lọ́fẹ̀ẹ́ you have to pay for it it's not free but at least uh, your guarantee uh, driver ti wà níbẹ̀ ó máa move anytime now so let me just say again and again we should all remember that Oyinbo kọ́ ló máa gbà wálẹ̀ o òyìnbó ò fi gbà wálẹ̀ la máa gbára wálẹ̀ òyìnbó ò fi gbà Awala my brother Wale, the train is on the move. I say it's moving. So, you know, so if you think they are on Wale, we're wasting our time. So let me put it like that so you can see the view at the back. Oyinbo kọ́ ló máa gbà wálẹ̀ o. ajá tó ráyé wá lélẹ̀ you know even if they give it to him he cannot do it yes you're right ìyá mi kìnìún I don't want to mention your name because I don't want people to be and be watching <laughs> your profile so even if Peter Obi win wọn ò ní gbé fún and that is for sure so even if Peter Obi win they're not going to give it to him APC is So we must get out now before it is too late. So anyway, so I'll be back uh, later on because network am I cut off nisin. Saheed ọmọbọ̀tọ́ ní wàhálà. Mo ti gbọ́ broadcast ẹ̀ tó ṣe lọ́sọ̀ọ́ ẹ̀. Uh, ọmọ àpè ẹ̀ ọ̀nà ṣe máa pè ẹ̀. Uh, so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lóko let us continue to tell the world that we are not Nigerians we are Yoruba people so bó ṣe jẹ́ nìyẹn aago mẹ́fà in the next one hour I will be in the studio and we will be live if all goes well pẹ̀lú Bishop Adesina. My name is Olami Koike. Have a very good afternoon. Ẹ jẹ́ kí n ka àwọn messages díẹ̀ tó wà lórí quite a lot of them. So kí n take opportunity if n fi sáré ka messages díẹ̀. So tí bá ti wà níbi tí network bá ti clear, I come back again and we have more conversation. Have a very good afternoon and bye for now.